ẹ kú dédé àsìkò yìí láti ìkànnì bàbá gbàgede ìmọ̀ tv lónìí tí í ṣe ọjọ́ kìíní oṣù kọkànlá ọdún 2022 ìròyìn àgbáyé náà là ń wá fún yín látẹnu èmi sọ́ni sodiq abiodun ṣáájú katuka ìròyìn náà fún yín lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀gbọ́n àwọn kókó èyí tó wà nínú rẹ̀ ààrẹ muhammadu buhari ti rè kòkun báyìí láti lọ rèé ṣiṣẹ́ abẹ níbẹ̀ o ẹnìkan léyìí tí ó jẹ́ adarí nílẹ̀ yorùbá ti ń jẹ́ kó di mímọ̀ báyìí wípé ó pọn dandan kí ìjọba àpapọ̀ tó ń ti ìjọba ìpínlẹ̀ tètè wá nǹkan ṣe sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbésùnmọ̀mí léyìí tó ń bá wa fínra lórílẹ̀‐èdè wa nàìjíríà o àwọn kan ti ń jẹ́ kó di mímọ̀ báyìí wípé ó pọn dandan kí àwọn ará ìpínlẹ̀ ìpínlẹ̀ lẹ́yìn tó ń bẹ nílùú àbújá bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀rọ ìkálẹ̀ sí olúùlú àbújá báyìí nínú ìròyìn míì mínísítà kan tẹ́lẹ̀ rí tí a mọ̀ sí Amaechi ti ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí mi báyìí àjọ NYSC mà ti pọn dandan báyìí wípé gbogbo àwọn lẹ́yìn tó bá fẹ́ jẹ́ agùnbánirọ̀ ni ó pọn dandan fún báyìí láti wá gba ìwé ẹ̀rí wípé wọ́n pèrèdé nínú ìlera ní inú káàmpù lẹ́yìn tí wọ́n bá wá wàhálà bẹ́ẹ̀ ìjà bẹ́lẹ̀ o ní ìgbà tí àwọn ẹgbẹ́ APC kan ṣàdédé ṣe ìkọlù síra wọn nínú ìpàdé àjọ NDLEA mà ti forúkọ gbajúgbajà kan síta báyìí gẹ́gẹ́ bí ọ̀gá àgbà àti olórí nínú àwọn tó jẹ́ wípé wọ́n ń gbógun olówó lórílẹ̀‐èdè wa nàìjíríà iléeṣẹ́ ọlọ́pàá ti fọwọ́ òfin mú àwọn òṣìṣẹ́ lẹ́yìn tí ó ń bá òǹkọrin tàkásùfèèlì ṣiṣẹ́ báyìí látàrí ikú ọmọ rẹ̀ nínú ìròyìn ilẹ̀ òkèèrè orílẹ̀-èdè amẹ́ríkà mà ti fi òfin gbọ́mọ nàìjíríà kan lè tó lọ́wọ́ sí owó tó pọ̀ púpọ̀ púpọ̀ tẹ́ pé ó ṣe bẹ́ẹ̀ fẹ́ gba orílẹ̀-èdè náà nínú ìròyìn ààrẹ ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù torílẹ̀-èdè wa nàìjíríà ìyẹn olympic eagles ni wọ́n yóò máa gbàlejò torílẹ̀-èdè guinea báyìí ní oṣù kẹta ọdún tó ń bọ̀ wò ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí ìpò youtube wa ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ tv ẹ láìkí ẹ ẹ ṣí ẹ̀rẹ̀ ẹ fi èròǹgbà yín síbẹ̀ o lórí ti facebook wa ń kọ́ ẹ tẹ gbàgede ìmọ̀ with aláwìyé àdébáyọ̀ lórí ti Instagram wa ẹ tẹ́ gbàgede ìmọ̀ underscore twenty two ẹ má gbàgbé láti pè wá fún ìpolówó ọjà ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ìyẹn muhammadu buhari ní ìròyìn mà ti jáde báyìí léde wípé níṣe ni ààrẹ náà lọ sórílẹ̀-èdè united kingdom ìyẹn nílẹ̀ britain kó lọ́hùn-ún láti lọ rèé gba ìtọ́jú léètò péye ìròyìn ṣàlàyé wípé ilé ìwòsàn kan léyìí tí a mọ̀ sí Royal Brompton Hospital ní ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà yóò ti lọ ṣe iṣẹ́ abẹ báyìí látàrí wàhálà tó ń ti ìdààmú léyìí tí ó rí nínú àìlera ara rẹ̀ àgbọ́ wípé ẹnìkan léyìí tí ó ń gbé ní iléeṣẹ́ ààrẹ náà ló padà ń jẹ́kọ̀ọ́ náà di mímọ̀ o wípé ààrẹ Muhammadu Buhari ló ti padà tẹkọ̀ létí lánàá lọ sí orílẹ̀-èdè Britain náà o àgbọ́ wípé ààrẹ náà ló jẹ́ pé yóò lọ ṣe iṣẹ́ abẹ kan léyìí tó pé ó ṣe pàtàkì òǹtọ̀ òun wá ń jẹ́ kó di mímọ̀ báyìí wípé ààrẹ Muhammadu Buhari ló yẹ kó di ṣe iṣẹ́ abẹ náà àmọ́ tó kọ̀ láti jọ ìwá láti ṣe é wọ́n pe kínní ọ̀hún ló ní ṣe pẹ̀lú kánsà o léyìí tó pé ó ń ṣe bẹ́ẹ̀ dàgbà púpọ̀ púpọ̀ sí inú ara rẹ̀ wọ́n pe àwọn dókítà tí wọ́n ń jẹ́ kó di mímọ̀ báyìí wípé bí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà bá kọ̀ láti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ náà lọ ṣiṣẹ́ abẹ ó ṣeé ṣe kó padà ṣe bẹ́ẹ̀ mú ẹ̀mí lọ àmọ́ ìròyìn wa ń jẹ́ kó di mímọ̀ báyìí wípé lẹ́yìn ìgbà tí ààrẹ Muhammadu Buhari yóò kúrò lórílẹ̀‐èdè wa Nàìjíríà ní àná ó kọ̀ láti gbé agbára sílẹ̀ fún igbákejì rẹ̀ ìyẹn ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ìròyìn ló wá ń ṣàlàyé báyìí wípé kò tí ì pẹ́ tí ààrẹ Muhammadu Buhari ṣàdédédé láti orílẹ̀‐èdè Kòríà ní ìgbà tó lọ síbẹ̀ láti lọ ṣe àyẹ̀wò síbẹ̀ o. ẹnìkan lẹ́yìn tó jẹ́ gbajúgbajà bẹ́ẹ̀ sì tún èyí tó tún jẹ́ olóyè nílẹ̀ yorùbá ìyẹn atọ́baṣe tilẹ̀ yorùbá pátápátá ìyẹn dókítà babájídé agúnbíadé ló mà ti ń gbogbo àwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan nílẹ̀ yorùbá bẹ́ẹ̀ tó ń ti àwọn adarí lẹ́yìn tó ń bẹ nílẹ̀ yorùbá pátápátá láti tètè fọwọ́sowọ́pọ̀ wípé wọ́n tètè wá ojútùú sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìjínigbé léè tí ó ń bá wa fínra lápá gúúsù ìwọ̀ oòrùn lórílẹ̀‐èdè wa nàìjíríà o àgùnbí àdé náà ló ń padà ń jẹ́ kó di mímọ̀ báyìí wípé ó ṣe pàtàkì bẹ́ẹ̀ ó ṣe kókó láti rí wípé a tètè mọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ìjínigbé léè tó ń bá wa fínra nílẹ̀ yorùbá tì sí ẹ̀gbẹ́ kan ó pé wọ́n ti jí ọ̀gá àgbà kan bẹ́ẹ̀ ọ̀gá àgbà kan ní ilé ẹ̀kọ́ ìyẹn àdìgún àgbájé ló fi hàn wípé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìjínigbé ló ń ṣe bẹ́ẹ̀ fẹ̀jú kẹ̀kẹ́ sí nílẹ̀ yorùbá o tẹ́ bá gbàgbé ẹni tí a mọ̀ sí ọ̀jọ̀gbọ́n àdìgún àgbájé ó jẹ́ pé wọ́n jí gbé pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ kan léyìí tí ó jẹ́ ti màpólì ní ẹnu yìí àgbọ́ nínú ìwé ilé ìtura wà lóde báyìí wípé ẹni tí ń ṣe àtúnbàṣe náà ló wá ń jẹ́ kó di mímọ̀ báyìí wípé ó yẹ kí ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ tóun ti àwọn ẹ̀ṣọ́ aláàbò àti àwọn ẹ̀ṣọ́ aláàbò léyìí tí ó wà ní àwọn agbègbè agbègbè nílẹ̀ wa nàìjíríà tètè bójútó ọ̀rọ̀ náà o pé kínní ọ̀hún yóò tó máa fẹ̀jú kẹ̀kẹ́ báyìí ó pé kínní ọ̀hún tí wọ́n ń fẹ̀ púpọ̀ púpọ̀ débi wípé àwọn ọmọ nàìjíríà wọn ò gbóhunkóhun léèdékun wọn lè ṣe sí i ó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló wá ń bẹ̀rẹ̀ sinimá nàka àléébù báyìí sí ìṣẹ́ bẹ́ẹ̀ lómi nàka àléébù sọ́dọ̀ tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn àwọn kan nàka àléébù sí àìsí ẹ̀kọ́ nílẹ̀ yìí àmọ́ ohun tó wù mọ̀ ni wípé àwọn tí wọ́n ń jínigbé yìí ló jẹ́ pé àìní ẹ̀kọ́ bẹ́ẹ̀ tó ń ti ìṣẹ́ àti àwọn míì ló ń bá wọn fira ó pe ó pọn báyìí kí ìjọba àpapọ̀ nílẹ̀ ti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ náà kí ọ̀rọ̀ náà tó ṣe bẹ́ẹ̀ fẹ̀ ju kẹ̀kẹ́. ìròyìn ti léde báyìí wípé olú ilẹ̀ wa ní Àbújá ni wọ́n ti ń padà pa láṣẹ báyìí wípé ó da kí àwọn tó jẹ́ ará agbègbè náà bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀rọ ìkálẹ̀ báyìí sí àwọn agbègbè agbègbè lè tó ń bẹ̀ níbẹ̀ o àgbọ́ wípé àwọn ẹgbẹ́ kan ni wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ báyìí wípé ó pọn dandan báyìí kí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní máa rí pé wọ́n mú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò léyìí tí ó ń bẹ ní ìlú náà lọ́kùnkúndùn ìròyìn náà ló jáde ní àná láti ọwọ́ ẹnìkan léyìí tí ó mọ̀ nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú fífi ìròyìn léde ìyá Muhammed Sule wípé ó pọn dandan báyìí lẹ́yìn ìgbà tí àwọn ṣe ìpàdé pọ̀ o wípé àwọn rí wípé tó ní ṣe pẹ̀lú ìgbésùmọ̀mí tí àwọn kan ti bẹ̀rẹ̀ sí ní máa gbépò yìí ẹnu ló jẹ́ pé ó pọn dandan kí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní máa fi ẹ̀rọ ìkálẹ̀ léde ó jẹ́ kó di mímọ̀ wípé lẹ́yìn ìpàdé ọ̀hún làwọn wípé ohun tó ṣe tó jẹ́ ọ̀nà àbáyọ kan ṣoṣo láti rí wípé ìgbésùmọ̀mí náà ni àwọn bá wàá kò bẹ́ẹ̀ ni àwọn tún gbé sí ẹ̀gbẹ́ kan ló jẹ́ wípé táwọn bá bẹ̀rẹ̀ sí ni máa fi ẹ̀rọ ìkálẹ̀ sílẹ̀ yóò ran àwọn tó jẹ́ ẹ̀ṣọ́ aláàbò lọ́wọ́ láti ti gbé ìgbésẹ̀ mọ ẹnikẹ́ni lẹ́yìn tẹ́ pé ó bá ní lọ́kàn láti wà ìgbésùmọ̀mí ní agbègbè náà wọ́n pe lọ́ọ́lọ́ báyìí ń kọ́ àwọn ti padà rán àwọn ológun léè tó ń bẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà lọ sí àwọn igbó igbó léè tó ń bẹ lólùwà àbújá láti rí wípé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbésùnmọ̀mí náà ní àwọn òfin láàyò ẹni tí ó wájé sí mínísítà fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú olúluwa ìyẹn Mohammed Bello tẹ́ ẹ̀ bá gbàgbé ló ti jẹ́ wípé ó ti kọ́kọ́ jókòó ṣe ìpàdé pọ̀ bẹ́ẹ̀ ti sọ fún àwọn ọmọ Nàìjíríà tó ń ti àwọn tó ń bẹ gbé lólùwà Àbújá wípé kọ́ bẹ́ẹ̀ fi ọkàn balẹ̀ látàrí wípé kí ni kò sí wàhálà lólu àbújá bẹ́ẹ̀ sì rèé àwọn tí ó jẹ́ ẹ̀ṣọ́ aláàbò lè tó ń bẹ̀ níbẹ̀ lọ́mà ti bẹ̀rẹ̀ sí ní ṣe ọ̀ṣẹ́ lórí ọ̀rọ̀ náà o ẹnìkan lẹ́yìn tí ó jẹ́ lámẹ̀ẹ́tọ́ láwùjọ bẹ́ẹ̀ sì rèé tó jẹ́ mínísítà tẹ́lẹ̀ rí lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọkọ̀ òfurufú nílẹ̀ wa nàìjíríà ló mà ti ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí mi ò àgbọ́ níṣẹ́ olóyè tí a mọ̀ sí Mazudike Amaechi lẹ́yìn tí ó jẹ́ mínísítà fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ọkọ̀ òfurufú nílẹ̀ yìí àkọ́kọ́ ló mà ti ṣe bẹ́ẹ̀ báyìí gbẹ̀mímì àgbọ́ wípé Amaechi náà ló ṣe bẹ́ẹ̀ kú ní àárọ̀ yìí ní ìlú rẹ̀ lẹ́yìn tó ń bẹ ní púpọ̀ ní ìpínlẹ̀ Anambra ní tí ọjọ́ orí rẹ̀ ò sì ju mẹ́tàléní àádọ́rùn lọ ròyìn ṣàlàyé wípé olóṣèlú náà nígbà wọn yán mọ̀ sí the boy is good léètẹ́ pé ó ṣe bẹ́ẹ̀ ń bẹ ní Aso Rock tẹ́lẹ̀ o àgbọ́ wípé àǹtí àmọ̀ sí mazi náà ló mà jẹ́ wípé ó ti kọ́kọ́ lọ sí bá ààrẹ Muhammadu Buhari tẹ́lẹ̀ láti fi ẹni tí sí adarí IPOB sílẹ̀ ìyẹn Nnamdi Kanu nínú ọ̀rọ̀ kan léyìí tí àwọn ẹbí rẹ̀ padà fi léde lọ́wọ́ ń jẹ́ kó di mímọ̀ báyìí wípé ẹni tí sí amíṣẹ́ náà ti padà gbére fáyé ní òde gangan lẹ́yìn ìgbà tó yẹ pé ó ṣe àìsàn ráńpẹ́ díẹ̀ o àgbọ́ wípé ọwọ́ àárọ̀ yìí gan ló ṣe bẹ́ẹ̀ gbẹ́mìí mìí. àjọ tí a mọ̀ sí National Youth Service Corps ìyẹn àgùnbánirọ̀ ló ti ń jẹ́ kó di mímọ̀ báyìí wípé ẹnikẹ́ni lẹ́yìn tó bá jẹ́ akẹ́kọ̀ọ́ jáde tó ṣe bẹ́ẹ̀ tó ti di àgùnbánirọ̀ ní pé ó pọn dandan fún wọn báyìí kó jẹ́ pé iléeṣẹ́ náà tóun ti àjọ náà ni yóò bẹ̀rẹ̀ sí ní máa rí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìlera wọn báyìí o àgbọ́ ní ọ̀kan ìròyìn kan lẹ́yìn tí wọ́n fi lóde lẹ́ẹ̀ní níbi tí wọ́n láti ọwọ́ ẹni tí ó jẹ́ akọ̀wé fún wọn ìyẹn Eddie Megwa wípé ó kan dandan báyìí fún àwọn àgùnbánirọ̀ láti bẹ̀rẹ̀ sí ni wá máa ṣe ìforúkọsílẹ̀ ń bẹ̀ sí rèé ohun tó tún ní ṣe pẹ̀lú yíyẹ àyẹ̀wò ṣíṣe àyẹ̀wò ara ní inú káàmpù lè tí wọ́n bá lọ wọ́n kó gbogbo àwọn ìpàgọ́ lè tí àwọn ní ní ìpínlẹ̀ ìpínlẹ̀ lórílẹ̀ wa nàìjíríà ló jẹ́ pé ó ṣe bẹ́ẹ̀ báyìí ní àwọn ohun tó ní ṣe pẹ̀lú iléeṣẹ́ ìlera lè tó ń bẹ̀ níbẹ̀ wò wọ́n pé ibẹ̀ gan ni àwọn yóò ti bẹ̀rẹ̀ sinima ṣe àyẹ̀wò ara fún àwọn tí ó jẹ́ àgùnbánirọ̀ náà wọ́n ní pé èyí gan ni yóò fáwọn láǹfààní láti mọ ẹni tó pójú òṣùwọ̀n tòun ti ẹni tí ò pójú òṣùwọ̀n bẹ́ẹ̀ àwọn yóò tún mọ ẹni tó yẹ pé ọ̀nà tí àwọn yóò máa gbà láti máa fi bá wọn ṣe ní inú ìpàgọ́ náà wọ́n wá tẹ̀síwájú nínú ìlé ìtumọ̀ fìlédè wípé àwọn ilé ìtọ́ ẹgbẹ́ jẹ́ àgùnbánirọ̀ tó bá wọlé láìpẹ́ yìí orí wọn gan ni wọn yóò ti bẹ̀rẹ̀ kínní náà wò àwọn ọmọ ẹgbẹ́ APC mà ti jàjàkú akátá báyìí ní ìpínlẹ̀ Kánò bẹ̀rẹ̀ sí ní ṣera wọn léṣèrò àgbọ́ báyìí pé wàhálà kan ló mà dédé bẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tí ẹgbẹ́ APC lẹ́yìn tó ń bẹ ní ìpínlẹ̀ Kánò pera wọn ṣe ìpàdé pọ̀ báyìí tó jẹ́ wípé wàhálà mà ṣàdédé bẹ́lẹ̀ ńbẹ̀ o àgbọ́ nínú ilé tí ó wà lóde ní àná wípé àwọn ẹgbẹ́ APC náà ó jẹ́ pé wọ́n lọ sí ilé ẹni tí ó jẹ́ igbákejì gómìnà ti ìpínlẹ̀ náà ìyẹn Nasiru Gawuna láti lọ ṣe ìpàdé pọ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú bí Bọ́lá Ahmed Tinubu ẹni tí ń ṣe ọba oyè ní abẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà wá ṣe báwọn ṣe ìpàdé o àgbọ́ wípé àwọn ọmọ ẹgbẹ́ náà lẹ́yìn ìgbà tí wọ́n fẹ́ jókòó láti sọ̀rọ̀ náà ló mà jẹ́ wípé wàhálà tó ń ti ìdààmú mà déédéé bẹ́lẹ̀ o àgbọ́ wípé ẹni tí ó jẹ́ igbákejì gómìnà léyìí tẹ́ pé wọ́n lọ ṣe ìpàdé nílé rẹ̀ ló jẹ́ wípé ó padà ń rí wàhálà náà wọ́n pe ní àkókò náà wọ́n pe ẹni tí a mọ̀ sí mútà lágáró pẹ̀lú ẹlòmíì tí a mọ̀ sí alhazan lògúwá ló jẹ́ pé ìjà ṣàdédé wáyé láàrin wọn wọ́n pe ẹni tí a mọ̀ sí alhazan lògúwá náà ló mà jẹ́ wípé ó ṣàdédé gbé kọ̀ọ̀pù kan léyìí tẹ́ pé wọ́n fi ń mu mi bẹ́ẹ̀ ló ṣàdédé fọmọ́ ẹnì kejì lọ́wọ́ wọ́n pe ẹ̀jẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní dáadáa wòwò lọ́wọ́ òǹtọ̀ ọ̀hún wọ́n pẹ́ lórí ọ̀rọ̀ kan gan ni wọ́n fi bẹ̀rẹ̀ sí níjà tí kinní ọ̀hún ó sì padà fa lọ́gbọ̀lọ́gbọ̀ nínú ẹ̀gbẹ́ náà. nínú ìròyìn míì àjọ NDLEA mà ti fi orúkọ ẹnìkan léde báyìí lẹ́yìn tí a mọ̀ sí Alhaji Adémọ́lá Afọlábí Kazeem gẹ́gẹ́ bí ògbóǹtarìgì ẹni tó mọ̀ nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú gbígbé oògùn olóró lórílẹ̀‐èdè wa nàìjíríà o wọ́n ti forúkọ rẹ̀ léde báyìí gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń wá lẹ́yìn ìgbà tí wọ́n ti pè é láti wá jẹun ní òwò àgbọ́ wípé ẹni tí a mọ̀ sí alhaji adémọ́lá afọlábí kazeem náà gan ló tún ní òòlé òṣùra kan tí a mọ̀ sí adikans hotel ròyìn fi léde báyìí wípé wọ́n ti fi ẹ̀sùn kàn wípé ó mọ̀ nípa gbígbé oògùn olóró pẹ̀lú àwọn nǹkan míì nílẹ̀ wa nàìjíríà o àjọ ndlea ló ti ń jẹ́ kó di mímọ̀ báyìí pé àwọn ní kọ́kọ́ pé àmọ́ ó ṣe bẹ́ẹ̀ kò tí ì kún sí àwọn wọn kó kódà nínú lẹ́tà kan léyìí tí àwọn gbà lọ́wọ́ ilé ẹjọ́ léyìí tó ga ní ìpínlẹ̀ èkó ní ọjọ́ kẹtàdínlógún ní ọjọ́ monday ní oṣù tó kọjá yìí ni àwọn fi pe arákùnrin náà àmọ́ tó ṣe bẹ́ẹ̀ tó kàn tí ì kún sí àwọn wọn pe èdè ló wáyé lẹ́yìn ìgbà tí ọwọ́ òfin tàjọ ndla padà tẹ ẹnìkan tí àwọn sì gbólúwa jókòó mú ìwà babalọ́lá àti ẹlòmíì lè tó yẹ pé àwọn jọ ń ṣe bẹ́ẹ̀ wọ́n ṣiṣẹ́ pẹ̀lú aláàjì náà ni o ọpọlọ ọlọ́ba yìí àjọ náà tí ibẹ̀ ní forúkọ arákùnrin náà léde wípé ó jẹ́ ìtẹ́ pé àwọn ń wá láwùjọ. iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ èkó mà ti ṣe bẹ́ẹ̀ kó àwọn òṣìṣẹ́ lẹ́yìn tí ó ń ṣiṣẹ́ pẹ̀lú òǹkọrin tàkàtúfèènì ìyẹn Davido tẹ̀ bá gbàgbé ọmọ ẹni tí a mọ̀ sí Davido náà ló mà ṣàdédé ṣe bẹ́ẹ̀ ló gbẹ̀mí o àgbọ́ wípé láti ìgbà náà ni iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìwádìí lórí ọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà ló ń jáde láti ẹni tí ń ṣe Benjamin Hundeyin ìyẹn agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ní àárọ̀ tòní wípé àwọn ti ṣe bẹ́ẹ̀ lọ sí ilé Davido náà láti bẹ̀rẹ̀ sí ní kó àwọn tí ó jẹ́ òṣìṣẹ́ rẹ̀ má béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn ohun tó fà á tí ọmọdékùnrin náà ti ṣe ṣubú sínú agbami omi ṣe bẹ́ẹ̀ gbẹ́mìí mì wọ́n pe ní ilé rẹ̀ kan léè tó ní Banana Island ní ìpínlẹ̀ Èkó ní kinní ọ̀hún ti wáyé o wọ́n pe lọ́ọ́lọ́ báyìí ńkọ́ àwọn ti bẹ̀rẹ̀ sí ní máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ náà wọ́n pe ẹnikẹ́ni léè tí ajé ìwà àbàjẹ́ náà bá padà símú lórí gan làwọn yóò gbé relé ọjọ́ lórí ọ̀rọ̀ náà o. orílẹ̀-èdè Amẹ́ríkà mà ti ṣe bẹ́ẹ̀ báyìí wọ́n mú ọmọ nàìjíríà kan lè tí a mọ̀ sí ayọ̀délé aráṣòkun báyìí lẹ́yìn ìgbà tí ọwọ́ tẹ̀ ẹ́ wípé ó mú owó lè tó pọ̀ púpọ̀ tí ó jẹ owó orí bẹ́ẹ̀ tó fẹ́ gbá orílẹ̀-èdè náà o ìròyìn ti fi léde báyìí wípé níṣe ni ọmọ nàìjíríà náà ta mọ̀ sí aráṣòkun ló mà ṣe bẹ́ẹ̀ báyìí tẹ́ pé wọ́n ti fi ẹ̀sùn léètò tó bíi mọ́kànléní ogún kan látàrí lókítọ́ ètò ẹ pé ó ní sí pẹ̀lú ìwà ìbàjẹ́ àti ìwà olè míì tó ní ṣe pẹ̀lú bó ti fẹ́ gba orílẹ̀-èdè náà o wọ́n pé àwọn ìwé ayédèrú kan ni ọ̀rákùnrin náà kó wípé níṣe ni òun sanwó orí ń bẹ̀ sí tú rèé tó tún lọ gba ọ̀pọ̀lọpọ̀ owó lẹ́nu àwọn lọ́dọ̀ àwọn iléeṣẹ́ náà àgbọ́ wípé ọ̀nà àlùmọ̀kọ́rí ló mà ṣe bẹ́ẹ̀ fi gbọ̀wọ́ báyìí ní orílẹ̀-èdè náà kọ́wọ́ rẹ̀ tó ṣẹ̀lì báyìí ó di pé iléeṣẹ́ náà lè tó rí sí ti ọlọ́pàá nílẹ̀ náà fọwọ́ òfin mu nínú ìròyìn aré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù ìyẹn tí a mọ̀ sí Olympic Eagles ló máa jẹ́ wípé wọn yóò máa gba àlejò torílẹ̀-èdè Guinea báyìí nígbà tí wọn yóò máa gbá bọ́ọ̀lù lọ́dún 2023 o a gbọ́ wípé nínú aré bọ́ọ̀lù lẹ́yìn tí ó jẹ́ Africa Under 23 lẹ́yìn tí ó jẹ́ ti àwọn agbábọ́ọ̀lù tí ò ju ọmọ ọdún mẹ́tàlélógún lọ ló mà tẹ́ yẹ pé yóò máa wáyé lóṣù kẹta ọdún tó ń bọ̀ ló jẹ́ pé orílẹ̀-èdè wa nàìjíríà ni yóò máa ṣe bẹ́ẹ̀ báyìí gbàtò orílẹ̀-èdè guinea báyìí lálejò òyìn ṣàlàyé wípé ààrẹ bọ́ọ̀lù náà ni yóò wáyé lórí pápá lẹ́kàn sàlámì lè tún bẹ ní adámásìgbà ní ìlú ìbàdàn wọ́n pé ìdíje bọ́ọ̀lù náà ni yóò wáyé láàrin ogúnjọ́ oṣù kẹta tí di ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹta ọdún tó ń bọ̀ bákan náà o wọ́n pe kódà ààrẹ bọ́ọ̀lù náà ni yóò ṣe àfihàn bóyá orílẹ̀-èdè wa nàìjíríà yóò tún lọ fún ti ààrẹ bọ́ọ̀lù lè tí ò wáyé ní ti morocco ìròyìn ṣàlàyé báyìí wípé tẹ́ bá gbàgbé ikọ̀ náà lọ́nà ti tanzania lámì mẹ́ta sẹ́yọ̀ kan kò ní jù báyìí lọ fún ti ìròyìn àgbáyé èyí tá a fún yín ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí òpó youtube wa ẹ tẹ bàbá gbàgede tv ẹ láìkí ẹ ẹ ṣí rẹ ẹ fẹ́ rògbà yín síbẹ̀ o lórí ti facebook wa kọ ẹ tẹ gbàgede ìmọ̀ with aláwìyé àdébáyọ̀ lórí ti instagram wa ẹ tẹ gbàgede ìmọ̀ underscore twenty two ẹ má gbàgbé láti pè wá fún ìpolówó ọjà ṣùgbọ́n kí n tó máa lọ ẹgbọ́n kókó èyí tó wà nílò yìí náà lẹ́ẹ̀kan sí i ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà mú àti lọ sókè òkun báyìí láti lọ rè ṣiṣẹ́ abẹ níbẹ̀ wò ẹnìkan léyìí tó jẹ́ lámẹ̀tọ́ láwùjọ pẹ̀lú lóyè nílẹ̀ wa nàìjíríà ti ń jẹ́ kó di mímọ̀ báyìí wípé ètò ààbò nílẹ̀ yorùbá ṣe pàtàkì púpọ̀ àwọn kan léyìí tí wọ́n wà bẹ́ẹ̀ lóluwa àbújá ti ń jẹ́ kó di mímọ̀ báyìí kó ṣe pàtàkì láti bẹ̀rẹ̀ ìkálẹ̀ sílẹ̀ ní ìlú náà nínú ìròyìn ilẹ̀ òkèrè amúwá fún yín wípé orílẹ̀-èdè amẹ́ríkà fọwọ́ òfin mọ́mọ́ nàìjíríà kan léè tó yẹ pé ó ń ṣe bẹ́ẹ̀ lùgbájú ẹ̀ owó orí nílẹ̀ náà nínú ìròyìn ààrẹ ìdárayá àmúwá fún wípé ikọ̀ agbábọ́ọ̀lù Olympic Eagles ni wọn yóò máa gbàlejò torílẹ̀-èdè Guinea báyìí lóṣù kẹta ọdún tó ń bọ̀ kò ní jù bá a lọ fún ti ìròyìn àgbáyé èyí tí àmúwá fún yín Sunny Abiodun náà ló kọ tèmi títí gbà míì ire o. Oh,